Kinds of animals sometimes eaten by at least some Nigerians. In the notes, section 4. Malu. Malu. Ẹlẹ́dẹ̀. Ẹlẹ́dẹ̀. Àgbò. Àgbò. Adìẹ. Adìẹ. Ewúrẹ́. ewúrẹ́ àgùntàn àgùntàn awó awó pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ.